Ah, ẹ káàlẹ́ gbogbo lé season zẹ́wà lókè látòrí Odùduwà TV rédíò ọ̀rọ̀ pàtàkì la mú wá lálẹ́ yìí lórí ọ̀rọ̀ ta ni ọlọ́run ẹ wò ó sìn bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà nínú òde kò dẹ̀ sunwọ̀n àwọn òfin mẹ́ta tí mo fẹ́ kà ní ṣókí lórí ètò yìí ẹ jẹ́ kí a gbọ́ lẹ́ẹ̀kan sí tí òfin èyíkéyìí kò bá ní ìbámu pẹ̀lú àwọn òpèsè ti òfin orílẹ̀-èdè yìí òfin yìí yóò borí àti pé òfin mìíràn yóò sí iye tí àìṣedéédé jẹ́ òfo òfo ló já sí o òfin ẹ̀sìn kò ní agbára lórí ìpínlẹ̀ lórí ilẹ̀ Yorùbá lórí ilẹ̀ Nàìjíríà kò ní agbára rárá ni tí wọ́n kọ sínú ìwé òfin nìyẹn àkọ́kọ́ ìkejì ẹsẹ̀ kẹwàá ìjọba ti federation tàbí ìpínlẹ̀ kò ní gba ẹ̀sìn èkéyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀ kò sí àríyànjiyàn ẹ̀sìn kan kò ń ṣe ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn kan ìyẹn kìrìtẹ́nì o àbí mùsùlùmí àbí ìṣẹ̀ṣe gbogbo wọn náà ní ẹ̀tọ́ láti ṣe ẹ̀sìn àbí ìṣẹ̀ṣe wa ní ìpínlẹ̀ kan sí kejì ẹ má sọ pé ẹ̀sìn kan ló ní agbára rárá irú òfin ìlú nìyẹn tẹ́ bá ń sọ yẹn mo adẹ́fẹ́ ká kọ́ kínní ká kọ́ ká bẹ̀ sí ní ká ọ̀rọ̀ ìsórí ká bẹ̀ sí ní kọ́ àwọn èèyàn wa ẹnìkọ̀ọ̀kan ló ní ẹ̀tọ́ láti wà láyé kò sì sóhun tó burú nínú wà láyé àfi bí o bá ti ṣe ìdájọ́ ilé ẹjọ́ nípa ọ̀daràn ẹ̀ṣẹ̀ tí a ti rí pé o jẹ̀bi ní nàìjíríà ẹ ẹ̀yin ó ní ẹ̀sìn mùsùlùmí ẹ má fi ẹ̀sìn yín ẹ má lọ mọ́ òfin ìlú wọn yàtọ̀ wọ́n yàtọ̀ pátápátá ẹ ẹ lè lọ́mọ kí wọ́n sọ pé wọ́n rú òfin ẹ̀sìn òfin mùsùlùmí òfin mùsùlùmí kò ń ṣe òfin ìlú rárá ni ṣọ́rọ̀ mi yẹ yín wọ́n yàtọ̀ pátápátá wọ́n yàtọ̀ arákùnrin tá à ń wò ní fọ́nrán tí wọ́n fi ọwọ́ ìdèsẹ̀ ọwọ́ yìí kò sùn rárá ni kò rófin arọ àwọn ìjọba kí wọ́n tú sílẹ̀ ààrẹ Tinubu ẹ jọ̀ọ́ ẹ tètè tú sílẹ̀ ẹ jẹ́ kí òfin ìlú kóró kókó borí gbogbo nǹkan gbogbo ẹ̀sìn àti gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kó yé àwọn èèyàn wa ẹ má dẹ́ rọ gbogbo ansìn gbogbo yẹn tẹ́ ń ṣèwọ́de ẹ kọ́ àwọn òfin mẹ́ta tí a fi sórí fọ́nrán ẹ jọ̀ọ́ ẹ kọ́ tẹ́ bá tètè kọ́ kẹ́ wá máa fi ṣèwọ́de kẹ́ dẹ̀ máa sọ káwọn èèyàn ká lè mọ̀ torí tá a bá ti mọ àwọn òfin wa kò ní jẹ́ kí àwọn ìyọnu báyìí máa jẹyọ tí wọ́n mi yẹ yín àwọn oní ẹ̀sìn mùsùlùmí mi rò pé wọ́n mọ àwọn òfin ìlú dáadáa tó máa mọ̀ wọ́n ní gbé àwọn ìgbésẹ̀ tó ń gbé láti máa yọ àwọn oníṣẹ̀ṣe lẹ́nu torí àwọn gangan náà ń yọ oníṣẹ̀ṣe lẹ́nu ẹ jẹ́ sọ tètò ọ̀rọ̀ ọbẹ̀ ibi tọ́rọ̀ wà gangan làásọ yẹn ẹ̀yìn tó wà ń bẹ̀ ń sìn ni pé kí gbogbo àwọn oníṣẹ̀ṣe àti ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì láti mọ òfin ìlú torí ẹ̀ náà a gbìyànjú à ń gbìyànjú pé kẹ́ kọ́ kíni ẹ yà wòran fọ́nrán yìí òfin ọ̀rọ̀ tó wà lókè yẹn kẹ́ bẹ̀rẹ̀ sí ní pé fún gbogbo àwọn èèyàn kọ́ lè mọ òfin ìlú ibi tí a fẹ́ ibi tó ṣe pàtàkì jùlọ ń ṣe lọ́wọ́ ni ẹ jẹ́ ká gbọ́ nǹkan ọ̀rọ̀ kan àbí méjì tí àwọn oníwọ́de ṣe ẹjọ́ lẹ́yìn lẹ́ẹ̀kan sí ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe ìwọ́de adúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú iṣẹ́ náà ẹ kò ní sú wa kò ní rẹwà kò ní sú yín kò rẹ̀ yín o ẹ ṣeun gan ni adúpẹ́ pé ṣe dúró gbọ̀ngbọ̀n ti Tani Olohun n ta wá rọ̀ yín ni pé ẹ kọ́ àwọn òfin tí ẹ̀ ń wò lórí fọ́nrán yẹn ẹ kọ́ kẹ wá máa ka síta fún gbogbo àwọn ará àdúgbò kí gbogbo wa ká lè mọ òfin ìlú torí náà ẹ ti rí sìn pé ó ti ṣe pàtàkì kí a mọ òfin ìlú báyìí torí tá a bá ti mọ òfin ìlú àwọn ìgbésẹ̀ tá a máa gbé bó jẹ́ kìrìtẹ́nì o bó jẹ́ mùsùlùmí bó jẹ́ ìṣẹ̀ṣe ni o ó máa tẹ̀lé òfin ìlú ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú onímọ̀ ẹ̀rọ ìjìnlẹ̀ mákindé ni wọ́n bá gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ni wọ́n ti ta ní ọlọ́run sílẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀rọ.

kò ṣe rárá kò ṣe bẹ́ẹ̀ ni. kí wọ́n jọ ọ́ kí wọ́n bá fi sílẹ̀ ní kíákíá kí wọ́n jọ ọ́ ẹjọ́ ọ̀dọ́. tilé wa o. Ìṣẹ̀ṣẹ̀ tẹ̀lé àwọn níta wa. Ìṣẹ̀ṣẹ̀ tẹ̀lé àwọn níta wa. Ìṣẹ̀ṣẹ̀ tẹ̀lé àwọn níta wa. Ẹni tí yóò gbé o kókó tilé o. Ẹni tí yóò gbé o kókó tilé wa o. Ìṣẹ̀ṣẹ̀ tẹ̀lé àwọn níta wa bẹ́ẹ̀ ni o ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ so ẹ ajẹ́kádá dúró báyìí náà ọkàn máa padà sẹ́yìn ń bọ̀ ẹ kò ń fẹ́ ṣe báyìí mo kàn fẹ́ ṣe báyìí fún mi ní ìṣẹ́jú kan ẹ má bínú. so n tí à ń sọ gangan nìyẹn ẹ mo kàn fẹ́ kọ̀rọ̀ yẹn wà ní ẹ n tí a a fẹ́ ṣe púpọ̀ mi fẹ́ ṣe fàfẹ́ fàágùn lọ títí àmọ́ n tí ó ṣe pàtàkì jùlọ òun lẹ ti rí yẹn ni pé òfin ìlú ẹ ẹ rí sí ni pé ó ṣe pàtàkì kí a mọ òfin ìlú ṣe rí púpọ̀ nú àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọ́n ti fi ẹ̀sìn wọn wọ́n ti rò pé ẹ̀sìn àwọn ni òfin ìlú torí náà àwọn ìgbésẹ̀ tó ń gbé wọ́n rò pé tí nǹkan tí ẹ̀sìn bá ti sọ fún àwọn lòfin ìlú kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ rárá òfin ìlú ẹ gbìyànjú kẹ́kọ̀ọ́ àwọn òfin tí a fi sí orí fọ́nrán yìí ẹ gbìyànjú ìyẹn ló borí ọkọ̀ síbẹ̀ lákọ̀ọ́kọ́ a fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ tẹ́tí sílẹ̀ kẹ́ gbọ́ ọ̀rọ̀ lórí òfin ìlú dáadáa òfin ìlú sọ pé tí òfin èyíkéyìí kò bá ní ìbámu pẹ̀lú àwọn ìpèsè ti òfin orílẹ̀-èdè yìí tẹ́rí pé òfin orílẹ̀-èdè yìí ni à ń sọ kì í ṣe òfin ẹ̀sìn òfin yìí yóò borí ìtumọ̀ òfin tó máa borí ni pé òfin orílẹ̀-èdè ló máa borí tẹ́rọ̀ mi yẹ yín àti pé òfin mìíràn ìyẹn ẹ̀sìn mùsùlùmí òfin ẹ̀sìn mùsùlùmí kò ní borí yóò ṣe àìdédédé jẹ́ òfo òfo ní òfin ẹ̀sìn mùsùlùmí máa jẹ́ níwájú òfin ìlú kì í ṣe jàǹkọ́ tó ń kọ sínú ìwé nìyẹn túmọ̀ ẹ̀ sí èdè Yorùbá ni o ẹ jẹ́ kó yé wa à ń ṣàlàyé fún yín ni ìkejì ẹ̀ tí mo fẹ́ kẹ́ mọ̀ fún gbogbo mùsùlùmí ìjọba ti federation tàbí ìpínlẹ̀ kò ní gba ẹ̀sìn èyíkéyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀ ẹ̀yin tẹ́ wà ní Kwara tẹ́ wà nílọrin ẹ jẹ́ kó yé wa ẹ̀sìn yín ó dà abẹ́ ṣe é ṣe ẹ̀tọ́ yín ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe bó ṣe jẹ́ ẹ̀tọ́ yín láti ṣe ẹ̀sìn yẹn bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ ẹ̀tọ́ àwọn oníṣẹ̀ṣe àtàwọn kìrìtẹ́nì láti ṣe ẹ̀sìn torí pé ìwé òfin gba gbogbo ẹ̀sìn àti ìṣẹ̀ṣe láàyè torí pé wọn ò fún ẹ̀sìn kan ṣoṣo ní agbára gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀ n tó wà nínú ìwé òfin nìyẹn o òfin inú ìwé ẹ̀sìn mùsùlùmí ló sọ pé ẹ̀sìn yẹn ni kọ́ni máa tẹ̀lé ẹ ó dáa bẹ́ẹ̀ n tí ó wà lọ́kàn yín nìyẹn àmọ́ nǹkan òfin tìlú ẹ̀rí pé ó yàtọ̀ òfin ìlú sọ pé gbogbo ẹ̀sìn àti ìṣẹ̀ṣe ló ní ẹ̀tọ́ láti lè ṣe gbé máa ṣe ẹ̀sìn wọn àbí ìṣẹ̀ṣe wọn nínú láti ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ kejì ẹjọ́ ẹ jẹ́ kó yé wa kì í ṣọ̀rọ̀ ọjà kì í ṣọ̀rọ̀ bínú à ń ṣàlàyé ni ẹjọ́ ẹ má ṣe lọ́rọ̀ bínú rárá ẹ kàn tẹ́tí sílẹ̀ kẹ́ òfin ìlú à ń rọ̀ yìí kẹ́ kọ́ àwọn òfin ẹ mọ̀ mọ̀ tẹ àwọn fọ́nrán yìí kẹ́ tẹ́ kẹ́ pín fún àwọn èèyàn yín nínú ilé mọ́ṣáláṣí yín kí wọ́n lè mọ òfin ìlú tí a bá mọ àwọn òfin yẹn kò ní sọ̀rọ̀ yọnu tó ní oníkálukú máa ti mọ òfin á dẹ̀ jẹ́ kí ìgbésẹ̀ tí oníkálukú wa máa gbé àtọmọ́ òfin ìlú ẹ jẹ́ ká tẹ̀síwájú ìkẹta tó ṣe pàtàkì jùlọ táwọn òpin lélẹ̀ àwọn àwọn arẹwà wọn máa ń ṣe kinní kan tó bá ti gbọ́ pápápá wọn á ti gbé wọn á ti yanjú wọn á ti gbẹ̀mí ẹlẹ́mìí irú nǹkan bẹ́ẹ̀ yẹn lórí ẹ̀sìn ara tí a ṣe ń sọ̀tọ̀ ilé nìyẹn ẹnì kọ̀ọ̀kan ló ní ẹ̀tọ́ láti wà láyé kò sì sóhun tó burú nínú wà láyé rẹ̀ àfi bí o bá ti ṣe ìdájọ́ ilé ẹjọ́ nípa ọ̀daràn ẹ̀ṣẹ̀ tí a ti rí pé o jẹ̀bi ní nàìjíríà ìtumọ̀ tá à ń sọ ń bẹ̀yẹn ni pé gbogbo ẹ̀yin tí ẹ ń ṣe ẹ̀sìn mùsùlùmí láti rántí pé ẹ ní ẹ̀tọ́ láti ṣe nǹkan kan tó máa rú òfin rárá kò sí ẹni tó ní ẹ̀tọ́ láti ṣe nǹkan tó máa rú òfin òfin ìlú ló borí torí náà àwọn òfin mẹ́tẹ̀ẹ̀ta yẹn màá fẹ́ kí ẹ pín fún gbogbo àwọn ẹlẹ́sìn mùsùlùmí níwọ̀nà àjọ mùsùlùmí yìí kí wọ́n lọ káwọn náà lè mọ òfin ẹ mo dẹ̀ tún fi rọ àsìkò yìí rọ gbogbo àwọn ẹ̀yin oníṣẹ̀ṣe náà ẹ kọ́ àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ yìí kẹ́ gbé jáde ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe ìwọ́de gbogbo tẹ́ bá ti ń ṣe ibi tẹ́ bá ti ń ṣe àwọn ìwọ́de yín ẹ gbìyànjú kẹ́ kọ́ kẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ yẹn síta kẹ́ máa sọ àwọn òfin síta ní gbogbo àdúgbò tẹ́ bá wà torí tẹ́ bá ṣe ń sọ síta á àwọn èèyàn wa wọ́n á lè mọ̀ pé ah òfin ìlú rèé o gbogbo wa á lè jẹ́ pé ìgbésẹ̀ tá a máa gbé á tan mọ́ òfin ìlú àìmọ̀ òfin ló ń dá wàhálà lẹ̀ láàrin gbogbo wa ẹ jẹ́ ká gbìyànjú ká kọ́ àwọn òfin yẹn ara ta ṣe ń sọ pé ó ṣe pàtàkì ká mọ̀ òfin rẹ̀ àìmọ̀ òfin àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọn ò tán mọ́ òfin torí wọn ò mọ̀ òfin ẹ jẹ́ ká gbìyànjú ká bẹ̀sẹ̀ ní kọ́ àwọn èèyàn wa á dẹ̀ fi àsìkò rírọ ààrẹ Tinubu pé kán jọ kán ṣe ètò lórí bọ́n ṣe máa ṣe àwọn òfin yìí ní èdè wa a ti gbìyànjú láti ṣe fúnra wa àmọ́ púpọ̀ nínú ọ̀rọ̀ yẹn kì í ṣe nǹkan iṣẹ́ ìjọba gangan nìyẹn a lè ṣe táwa lè ṣe o ìwọ̀n táwa lè ṣe náà ni pé ká bẹ̀rẹ̀ sí ní túmọ̀ àwọn òfin ní èdè wa kí àwọn èèyàn kan lè mọ àwọn òfin arọ ààrẹ Tinubu kí wọ́n bá wa ṣe ìgbésẹ̀ lórí ẹ̀ kán túmọ̀ òfin sí èdè Yorùbá fún àwa ọmọ Yorùbá ká lè mọ òfin torí yẹn á tọ́ wa sọ́nà àwọn ìgbésẹ̀ tá a máa gbé láti ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ kejì tọ́rọmi yẹyin ẹn tí àárọ̀ ààrẹ Tinubu nìyẹn kí wọ́n bá wa ṣe torí ó ṣe pàtàkì torí ọ̀rọ̀ ẹ̀sìn àti ìṣẹ̀ṣe ẹ kó máa máa dá wàhálà lẹ̀ kò ní sí ọ̀nà tá a bá ti mọ̀ ní èdè wa ìgbésẹ̀ tí gbogbo wa máa gbé ó máa tọ́ mọ́ òfin ní àpapọ̀ wa tọ́rọmi yẹyin àárín jù báyìí lọ ẹ gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ ètò yìí àgbẹ̀ aròyìn ẹ bá wa pín ntí ó dá wa lójú ni pé ta ni ọlọ́run ò rú òfin wọ́n yàrá ti tú sílẹ̀ òfin ìlú kódà ó gbé e lẹ́yìn gbogbo àwọn mùsùlùmí tọ́lẹ̀ ń sọ pé kíní kan kíní kan kán lọ mọ̀ nípa òfin òun là ń sọ kì í ṣèjà kì í ṣe ìbínú àárí jù báyìí lọ sínú ẹ̀wà ló ẹ jẹ́ má gbàgbé ẹ bá wa lọ subscribe sórí Odùduwà TV Radio 2 ẹ bá a subscribe ẹ tẹ bá a subscribe kẹ bá a pín bàbá ṣe ń gbọ́ ètò ẹ bá a pín kó lọ yíká kí àwọn èèyàn kan lè mọ nǹkan tó ń lọ gangan nítorí tí a fẹ́ ṣe ni pé a fẹ́ kí gbogbo wa ara ta ṣe ń sọ pé ó ṣe pàtàkì ká kọ́ òfin iṣẹ́ ìjọba gangan ni pé ó yẹ kán pèsè òfin yìí ní èdè Yorùbá kí gbogbo wa ká lè mọ̀ ní èdè wa torí kì í ṣe gbogbo wa la gbọ́ Gẹ̀ẹ́sì kì í ṣe gbogbo wa la gbọ́ Gẹ̀ẹ́sì iṣẹ́ ìjọba gangan ni pé kán pèsè kínní ara nǹkan tí a dẹ̀ máa tamádáwé lára pé ni pé a máa bẹ̀ sí ní gbé sọ àwọn ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí ọmọ káàrọ̀ jèrè ẹ̀tọ́ ta ní lórí láti rọ láti sọ fún ìjọba àwọn ògbésẹ̀ tá a fẹ́ kàn gbé torí pé kí ni àwa la ní àṣẹ àti agbára láti ọwọ́ àwa ọmọ ìlú ni àwọn eh, ìjọba ti gbé ń gba gbogbo agbára àti àṣẹ wọn a dẹ̀ ní ẹ̀tọ́ láti kópa nínú ìjọba torí gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ ìkópa àwọn èèyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè ara àwọn nǹkan báyìí ni a máa gbé máa gbé jáde láti máa kọ́ àwọn èèyàn ká lè mọ àwọn òfin torí ohun wa ká wà nínú ilẹ̀ yorùbá àmọ́ àti ìwà ń bẹ̀ torí náà ìlú tá a ṣe wà ń sìn ìlú nàìjíríà ni aláti mọ àwọn òfin yẹn ó lè máa tọ́ wa sọ́nà àwọn ògbésẹ̀ tá a máa gbé sọ́nà mi yẹ yín ẹ àárí jù báyìí lọ ẹ jọ̀ọ́ má gbàgbé ẹ bá wa subscribe sórí Odùduwà TV Radio 2 àti Citizen Network náà lórí YouTube ẹ bá a subscribe ẹ bá ṣe ń gbọ́ ètò yìí ẹ bá a máa pín ó ṣe pàtàkì lẹ́ẹ̀kan sí àrò ìjọba àwọn Ìlọrin Police Commissioner Ìlọrin kí wọ́n tú kí wọ́n fi kí wọ́n tú tani ọlọ́run kí wọ́n tú sílẹ̀ kò rú òfin òfin ìgbè lẹ́yìn àwọn òfin mẹ́tẹ̀ẹ̀ta yìí máa fẹ́ kí gbogbo àwa oníṣẹ̀ṣe àti àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ẹ jẹ́ ká bẹ̀ sí ní kọ pàtàkì jùlọ ẹ rí i pé a ti túmọ̀ ẹ̀ sí èdè Yorùbá èdè Yorùbá la túmọ̀ ẹ̀ sí torí náà ọ̀rọ̀ yẹn á yé gbogbo wa tá a bá lè máa sọ láwọn àdúgbò wa ká lè mú àwọn òfin yẹn á dẹ̀ láti mọ àwọn òfin míì tá a máa máa gbé jáde torí àwọn òfin yẹn ló máa tọ́ wa sọ́nà ẹ̀tọ́ wa bí a ṣe máa bẹ̀rẹ̀ sí ní bí àwọn ìjọba ní àwọn ìbéèrè tó ṣe pàtàkì tó yẹ pé wọ́n láti ṣe àwọn nǹkan tó yẹ àwọn tó máa rọrùn fún wa láti ṣe àìmọ̀ òfin àìmọ̀ àṣẹ ta ní lọ́wọ́ ó ń níyà sọ̀rọ̀ mi yẹn oúnjẹ wa níyà ẹ jẹ́ ká gbé àwọn gbèsè yìí season one lókìn látòrí Odùduwà TV Radio two ẹ bá wa subscribe sórí Odùduwà TV Radio two lórí YouTube àti season one náà lórí YouTube náà ẹ ṣeun àárín jù báyìí lọ a ti máa padà wá láìpẹ́ yìí lẹ́ẹ̀kan sí a fi àsìkò rírọ police commissioner kí wọ́n tú Taniọlọ́run kan tú sílẹ̀ kan tú sílẹ̀ ẹ ṣeun a dẹ̀ kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tí ẹ̀ ń jáde tí ẹ̀ ń tí ẹ̀ ń ṣe ìwọ́de ẹ bàbá ṣe ń ṣe ìwọ́de yẹn lẹ́ẹ̀kan sí àtúrọ̀ yìí o ẹ mọ ẹ kọ́ àwọn òfin mẹ́tẹ̀ẹ̀ta yìí kẹbẹ̀ sí ní sọ síta ní gbogbo ibi tẹ́ ẹ bá wà kẹbẹ̀ sí ní sọ ẹ̀yin mùsùlùmí náà ẹ jọ̀ọ́ ẹ fi àsìkò yìí máa fi kọ́ àwọn òfin ìlú tẹ bá mọ̀ àwọn ìgbésẹ̀ tẹ máa gbé ó máa tọ́ mọ́ òfin ìlú ẹ máa ṣe ẹ̀sìn sí kò sẹ́ni tó máa dín lọ́wọ́ lórí ẹ̀sìn àmọ́ ó máa tọ́ mọ́ ìgbésẹ̀ tẹ bá ń gbé tẹ bá ṣe ń ṣe ẹ̀sìn á tọ́ mọ́ òfin ìlú sọ́nà mi kò ní sí ọ̀nu ẹ jẹ́ ká ṣe é létòlétò lápapọ̀ wa àrùjì báyìí TV Radio kò ní sí wa kò ní rẹ̀ wá láṣẹ Èdùmàrè a wa subscribe sórí Odùduwà TV Radio two lórí YouTube àti orí sísẹ́ wà náà lórí YouTube ẹ jọ̀ọ́ pé ètò ìbọn bá ṣe ń gbọ́ ṣiṣẹ́ wà lókè lẹ́ẹ̀kan sí ó dìgbà kan náà a tún máa padà wá ẹ ṣeun dàbọ̀ ó dàbọ̀.